bá a sì máa ń sọ fún kálukú a máa ń ṣàlàyé fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ lè wọlé kí wọ́n sì gba ẹ̀bùn wa ṣùgbọ́n fún kálukú ṣe wọlé sí láti máa ń píìkì àwọn èèyàn kì í sì pa àmẹ́nìkan rí ìmẹ́nìkan rí ìmọ̀bẹ́nìkan dọ́rẹ́ rí but fún kálukú ṣe wọlé ẹlòmíín bẹ́ẹ̀ tẹ́kẹ́ ansa rẹ̀ ó tètè wọlé ẹlòmíín bẹ́ẹ̀ ansa rẹ̀ máa wọlé láti ọ̀pọ̀lọpọ̀ tó máa ń pè mí níbi àwọn náà ti dáhùn kí ló dé ààrẹ pé àwọn kí ló dé ààrẹ pé kò sí tó burú ní ká fá ilé gbogbo ẹ̀bùn tó bá kó fún wa but ẹ̀bùn tá a ní òtó nǹkan ẹnu wọn àwọn tó bá gbà á wà yíyọ síra àwọn pẹ̀tọ̀ ta wọlé o náà tó ń dáhùn béèrè àwọn làmọ́ ń pè ìdí nìyẹn tó fi rí bẹ́ẹ̀ kí ọlọ́run dákun mọ́sá gbẹ̀rẹ́ nìkan wa ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run akí afáwa hussein ìyẹn number one sẹ́rí àwọn bàtà yìí alájà damorish àwọn ni wọ́n ní wọ́n kó ránṣẹ́ sí wa rẹpẹtẹ pé ká máa fún àwọn èèyàn so àáfò yín ní méjì ẹlẹ́ àwọn ilé àbí tọ̀ sàmdìlá àáfò yín ní méjì torí pé tá a bá ní fún ilé ọ̀kan kẹ́lẹ́ àwọn máa gbẹ́sẹ̀ lé <laughs> àwọn tá a bá ti yẹjú méjèèjì láti lẹ̀ kò ní di wàhálà mọ́ alhamdulillah ẹ̀yin náà máa lo face cap náà wọ́n dẹ̀ báyà àwọn ọmọ sì máa lò ń lé pé olùfẹ́ tíkàbù àti vẹ́stì bàbá wa Dr. Ahmed Salahuddin láti lè ṣe Standard Group of Company àwọn náà ní ká fún yín bí ẹ ti rí nìyẹn tẹ bá dìde nísìnyí a máa fún yín ní òróró mẹ́rin òróró òsebẹ̀ mẹ́rin àfihàn dọ́fìlì àti Orísun àwọn náà náà ká fún yín ní ìyẹn náà sẹ́dímọ́ǹtì tí ìpanu ni fáwọn ọmọ kéékèèké torí àwọn tí ń wò yín lé ní dádì dádì dádì ẹyẹ àti dádì àti dádì tó wò ẹ bá ti ń dẹ́rẹ́ ẹ bá ti sọ pé dádì ẹ bú wọn kọ́ ẹ kàn ra máa ju fún wọn ni. Kini àwọn dumping ẹ̀ kíní mọ́jìdì so máa ẹ eh, mo ti rán sa yẹn ọ̀yìn lẹ ní eh, eh. ọlọ́run ló dá mi láàánú ọlọ́run kò ní bàjẹ́ ẹ̀ẹ́sì èmi náà ń pè ní bàbá aláàánú ọ̀fọ̀ orísun kò sí tí ì lè fi tọrọ fún yàn tó ọlọ́run mọ́sá gbẹ̀rẹ́ nìkan kan wa bàbá ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún yín lẹ́bùn kẹ́sì dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ orísun. ẹ a dúpẹ́ àwọn tí wọ́n fún wa lẹ́bùn so ẹ̀yin àgbàlagbà ẹ máa sọ pé yìnyín ni ká lè ṣe mí so téèyàn ò bá téèyàn bá dẹ̀ dúpẹ́ orí àná so yìnyín ó gbà mí so ànábì sọ pé man la yashkuru nasa la yashkuru Allah ẹni tí ó bá lè dúpẹ́ lọ́wọ́ èèyàn àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa yóò nira fún un hmm. so a dúpẹ́ lọ́wọ́ yín so àti èmi tí mo ti tí mo wá gbẹ̀gbìn àtàwọn tó ti gbà ti pẹ́ wọn gbogbo wọn náà ti mọ̀ dúpẹ́ èmi náà wá ń fi ọpẹ́ tèmi náà mo mọ́ lórí tiwọn náà kọ́lọ́n kó mọ́ sábà wa sàlékún dáadáa fún yín kọ́ba sàlékún dáadáa fún yín iléeṣẹ́ Orísun mọ̀jẹ̀ kó jóná ọlọ́mọ̀jẹ̀ kó jóná mọ̀jẹ̀ kó dàrọ̀ ọlọ́run wa jẹ́ kó máa ga sókè ní òkè òkè ló wà ọlọ́mọ̀jẹ̀ kó lọlẹ̀ láìláì ọlọ́run wa ọlọ́run máa ṣàwà kó wọ́tà ilà bla àbá ọwọ́ àdúrà nígbà mo ṣe àdúrà mi síwájú mo tún fi parí ẹ̀ náà pé ọlọ́run wa jẹ́ kẹ́ máa ga sí ni warafa'nahu makanan aliyyan warafa'nahu makanan aliyyan warafa'nahu makanan aliyyan ọlọ́run gbà ọlọ́run nẹ́bi lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah gbogbo wọn ní ẹ̀yin yóò tún gbà mí sí fúnpẹ́ ẹdúpẹ́ ẹtún gbà fìlà láti lè ṣe perfect days ìgbẹ́ ẹnìyẹn ti wá ẹtún gbà fìlà fúnpẹ́ ẹtún dúpẹ́ ẹgbàgele ẹ̀fà jìyà ọlọ́run kọ́mọ àlùbáríkà sí ọlọ́dẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah gbogbo ẹ̀rọ olùfẹ́ wa lórí ètò Ramadan Kareem hmm, adúpẹ́ pọ̀ lọ gbogbo ẹ̀yin tí ẹ ṣe wá lóore gbogbo ẹ̀yin tẹ́ ẹ kẹ́mù fún wa tá à ń pín fáwọn èèyàn bẹ́ẹ̀ láti bàbá Dr. Ahmed Salahuddin aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ Standard Group of Company ti standard insurance consultant limited tó wà lábẹ́ tí wọ́n kàlù sí nọ́mbà thirty three victoria rubi eke street ní lẹ́kì phase one adúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá lọ́mọ́sàbà adúpẹ́ fún yín o lọ́nba wà pẹ̀lú yín ọlá nàbì lọ́dọ̀ ọlọ́wọ́ lálá ilá ilá nínú tí bàbá tiẹ̀ tún ní ká máa fáwọn àfáà ní ìtẹ́ àfáà lẹ́yìn náà ẹ tún gbàtẹ́ látọ̀dọ̀ bàbá dr ahmed salawudeen ẹ má jẹ́ n gbàgbé kẹ máa bá fisa dọ́ fún bàbá náà ọlọ́mọdé wọn wọlé láyé kọlọ́mọdé wọn mọ̀ padà sí ibú ọlá nàbì lọ́dọ̀ ọlọ́wọ́ lálá ilá ilá twenty three náà ni lẹ́kṣọ̀ wọn tá a máa lọ sí nílùú sẹ́yìn kọ́lọ̀ mọ́sà sọ àlọ́sọ àwọ̀ dáadáa ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run. adúgbò alájà wa alájà wa Khadijat Damorish náà sí nọ́mbà thirty one Balogun street mọ́sálásí alájà lágége bẹ̀rẹ̀ àwọn tí ń ta bàtà wọn kó bàtà fún wa rẹpẹtẹ ọlọmọsàbà dúró tì wọn alájà ní perfect days fabrics náà làwọn wà àwọn láwọn ní fìlàtà fún yín àti gèlè yẹn ọlọmọsàbà dúró tì yín ọlọmọba dúró tàwọn náà ọlọ́dúnrún Muhammad lọ́dọ̀ ọlọ́ ajé hadisat agboluajé àwọn wà opposite retail market ní ọgbà ńbẹ̀ làwọn wà tí wọ́n ti ń tajà tiwọn àwọn náà fún wa láṣọ wọn fún wa ní ọlọmọsàbà dúró tiwọn Dolphin Food in conjunction with Orisun àwọn Orísun àti Dolphin Food wọ́n parapọ̀ wọ́n kọ́ ẹ̀bùn fún wa wọ́n fún wa lóòró wọ́n fún wa ní munchit wọ́n fún wa ní danomic tá a fún yín náà ọlọ́run dákun mọ́ gba iléeṣẹ́ Orísun jẹ́ iléeṣẹ́ Dolphin náà ọlọ́mọjọ ọba jẹ́ ọlọ́dúnrún Muhammad lọ́dọ̀ ọlọ́wọ́n wa Abdul Lateef Ọ̀yáṣepẹ̀ àwọn náà ṣe dáadáa fún wọ́n ní gbogbo dáhùn sí fún aká máa fi tọrọ fún ìyá wọn alájà wa sami ọ̀yá ṣèpẹ̀ àtàlájà wa fatima tọ́lá sàndé tó ń jẹ́ ìyá ìyàwó àwọn ọlọ́mọ sàbà kẹ́ wọn kọ́lọ́mù bá wa gẹ̀ wọ́n kó ṣe kó sì mí fún wọn ọlọ́dún muhammed lọ́dọ̀ ọlọ́wọ́n láìláì lọ́la yìí náà kà sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa yòókù náà tiẹ̀ ń wò wá ní gbogbo àyè ibi tẹ̀ tí bá ti ń wò wá pàtàkì ju ẹ̀yin tẹ̀ ń ta aṣọ anídìí aṣọ ọdún anídìí aṣọ ọdún tá a máa fáwọn èèyàn anídìí aṣọ ọdún tá a fún gbogbo àwọn àwọn tá a jọ wà nù lẹ́ńbí gan náà pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ torí pé kálukú náà dẹ̀ ti ń sọ pé àwọn ah, àdúrà àwọn àdúrà sáà ní sọdún ní oníyẹn máa wọrí àwọn èèyàn mi ń lé wọn mọ̀ wọn mọ̀ tán máa ṣe fún wa torí pé ìtẹ́ kó fún wa ká máa há fún àwọn èèyàn agbọ̀dọ̀ há fún àwọn èèyàn tẹ́ bá ní akó fún ni oyè nísì tí wọn bá ti fẹ́ ràn mọ́ ń sẹ́tẹ̀ fẹ́ kó jíṣẹ́ wọn dáadáa àfikẹ́ fúnlówó ọkọ̀ ẹ̀ ṣètò tí ọkàrí lè ran fún gbogbo wa ọlọ́wọ́ gbọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan yìí o ọlọ́ọ̀nà Muhammad lọ́dọ̀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 a lè dáhùn rẹ̀ ní ọ̀la náà bákan náà a sì wá béèrè béèrè míì tuntun kọ́lọ̀ musa gbọ́dẹ̀ nìkan kan wọ́n láǹdà Muhammad lọ́dọ̀ ọlọ́run. àmọ́ lọ́ba yìí tó bá lọ́la insha Allah a pàdé lórí ètò yín ètò wa Ramadan Kareem ma'as salam wa ilal liqa.